onílò ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ta àtẹnudẹ́wọ́ wọn ní onílò báyìí onífọ́ oníkàní onífọ́ àná ẹlẹ́ẹ̀ka ẹlẹ́kẹ̀ẹ́fà onílò kọ́ wa méjì ẹlẹ́kẹ̀ẹ́kẹ́ àtẹnudẹ́gbẹ́ta kí gbogbo àwọn akẹ́wà ọ̀dún àti ìkòkò wọn wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ilẹ̀ lórí yí pàtó àdéhùn lọ. Ọ̀rọ̀ àti bàbá yìí. Thank you. náà orí àwọn nǹkan yìí kí wọ́n fojú balẹ̀ wọ̀. ìforíbalẹ̀ tí àwọn ọmọ ìyá rẹ̀ wá foríbalẹ̀ wọ̀ níbẹ̀ nígbà tí ọjọ́ lọ́lá lọ́wọ́ ti kárí ìdá tí ìforíbalẹ̀ ìjọsìn àbí ìforíbalẹ̀ ẹ̀kí ìforíbalẹ̀ bí a ti pọ́n ọ lé nígbà tí fẹ́ yẹ nǹkan òjẹ́ torí pé àárín pàtàkì tó kọ́kọ́ lọ́wọ́ ti kákọjá rẹ̀ tí máa wáyé látọ̀dọ̀ àwa mùsùlùmí náà tí wọ́n wáyé látọ̀dọ̀ àwa mùsùlùmí nínú tọ́wọ́ àti òṣèré àwa bóyá wọn lọ́dọ̀ àwa náà ni àbọ̀wọ̀n tó tún ní àlẹ́ rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn sẹ́lá abẹ́ ma àwọn àbúrò rẹ̀ náà méjì lórí àlọ́. ìdúró balẹ̀ ló wáyé nínú ìdáàbò wa àbí tó ní àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn sẹ́lá méjì náà pàápàá lè ọlọ́run àtọ̀rọ̀ àti méjì náà alákọ̀ọ́ onáàni wọ́n lè mọ̀láyíká lè ádámà àti ìmọ̀lá ìbúrú balẹ̀ sí àwọn mọ̀láyíká tí wọ́n borí balẹ̀ fúnra àlọ́ tí wọ́n ti ádámà àti wọ́n tó ádámà ẹ̀nà ẹ̀dá ẹ̀dá ọ̀yẹ́ kó ṣe sí ìhà torí pé àwọn mọ̀láyíká tó bá wọ́n ìdílé láyà àti ìlànà ọ̀rọ̀ màláíkà ẹni àpẹẹrẹ ìṣẹ́ lọ títí wọn kì í kọ̀ lọ́rọ̀ ọ̀rẹ́ àti tọ́lọ̀ wọn bá jọ pa àwọn abẹ́rẹ́ ìwọ̀n rẹ̀ ọlọ́run ó rò pé pàṣẹ kẹ́ni kan sọ̀rọ̀ láyé ilé pàṣẹ kẹ́ni kan sọ̀rọ̀. ayé àyè nínú àlùkò ayé ó fi yé wa ó sì fi ti padlọ́ọ̀kì ẹnu àwọn wa tí wọ́n bá lọ́ọ́ yá lọ́wọ́ tí wọ́n bá lọ́ọ́ yẹ ṣe àná. tí wọ́n sọ gbogbo dúkẹ́ fún yàn àti ìforíbalẹ̀ fún yàn tí wọ́n sọ bí ìjọ ìjìnlẹ̀. ìforíbalẹ̀ àwọn ìlàyíkà fún àdúgbò wa ìforíbalẹ̀ fún mi àmàlẹ́ mi. Wàlíkúnlá nípa láàárín àtúntò ìhà Ádámù. سعى واستسقى وكان من العابدين نعم àwọn ẹlẹ́tọ̀ tó bá rẹ̀ máa rẹ̀ wọ́n ti ṣe àpàlẹ́ rẹ̀ èyí tó wọ́n tẹ̀lé sọ̀rọ̀ ọ̀gá àwọn ọmọ yìí nǹkan máa máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbà ọ́ ọ̀rọ̀ tí a ti sáwà yóò tẹ̀lé bí ìtọ́sọ̀ pé àwọn máa ń tẹ̀ àgbọ̀pá nínú ọ̀rọ̀ náà ìbúdí bá rẹ̀ ṣe tọ́wọ́n láàrin ọ̀rọ̀ náà fún ìdí ìtọ́nà ọ̀rọ̀ orí ẹ̀ yóò àti bàbá àgbà fún àjọ yóò àjọ. ìforíbalẹ̀ ìjọba náà ṣé ìforíbalẹ̀ ìjọba náà àbí ìforíbalẹ̀ àwọn ìgbàlẹ̀. Fàrọ́bà àwọn ìgbàlẹ̀ àwọn ìwàkọ̀ rúlà kúrúkú dára. Náà, ọba jẹ́ tó ìforíbalẹ̀ ìjọba àjẹ́ pé a sọ fáwọn àgbẹ̀rẹ̀ òkè ọ̀sẹ̀ bọ̀. Ànájọ́ náà gbogbo àwọn ọmọ ànájọ́ ọ̀yà àbúrò ànájọ́ náà ọba ìlẹ́lẹ̀ ànájọ́. Bàbá náà ti àbú ó di mélòó ó di fún àná. Ìyá náà ti bí ọ̀ ó di mélòó ó di tẹ́lẹ̀. Ọmọ náà ti àwọn àbúrò balẹ̀ tó náà wà wọ̀n. Kánà ti òbí àti ìlú balẹ̀ tí wọ́n ti mú ànájọ́ ìlú tó dáa yẹn. Irú òun náà ti àwọn màláìka ìjọ́kìnrin àná fanabi ara kò rẹ ẹni tí wọn fi fún ẹ ní ibi tí wọn fi jọ sí ilé ìwádìí náà pé wọn sùdúdú yàkúrú àyà wọnyí náà ìfà sùdúdú yàkúrú àyà wọnyí náà ìfúrú balẹ̀ sí bẹ ìran méjì ìran alákọ̀ọ́ ìran alákọ̀ọ́ ìfúrú balẹ̀ àti káńtẹ̀ ìdí ọ̀rọ̀ ayé sí pé èèyàn ti wá ìṣúná ẹ̀ẹ́dìjọ́ fún kàmí ti di ọ̀la. eléyìí ni àkọlọ̀ tó fẹ́ dá kankan lórí ẹ̀ bí èèyàn bá dáwọ́ ẹ̀ òkìjà tó kò jẹ́ ọ̀rọ̀ ọ̀la ẹ̀ padà ọ̀sẹ̀ tí àbọ̀sẹ̀ lẹ́yìn náà kọ́ wá ti sìn igi gbogbo wá sùn náà àbójúwò yọ ìyí àbàdà tàbí wájú bàjẹ́ àwọn ọ̀nà tí èèyàn lè gbà pé táàbù náà mọ̀ yí pé ọ́n sìn nǹkan yẹn ọ̀wà mọ́tò ọ̀dà ọ̀mọ̀ fún wọn pẹ̀lú ìjà ọ̀mọ̀ fún àwọn. ọ̀nà tí yàn bá gbà tẹ̀ wá ní àmà gbà tẹ̀ wá dáhùn àmà yìí tẹ̀tọ̀ tẹ̀ fún yẹn òun sì ọmọ àgbà ẹlẹ́ẹ̀kejì. ìfúnipalẹ̀ kíkí tàbí kíyàn tàbí ọ̀nà ìlú onílẹ̀ ìrìn ẹlẹ́ẹ̀kejì. eléyìí ó ní eléyìí ni ìwé ìbálẹ̀ lọ́rọ̀ wọn bá pàdé máa ń màláyé kàtó ká fi fún ànábì wa ádàm àyíṣẹ́lá tó wọ́n fún ìbálẹ̀ lẹ́ńtọ́ fún alẹ́ wọ́n tẹ̀lé lẹ́ńtọ́ fún alẹ́ láti fún un. àwọn màláyé kàtó yára ti lé ìwọ́n tó gbẹ́sù kọ́ lọ́wọ́ ọba yẹn torí kọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ àwọn aláàbò tó ká sí. wọ́n dẹ̀ tún wọ́n tún fi pọ́n ànábì wa ádàm àyíṣẹ́lá tó قواعد àwọn ẹni tọ̀wọ́ náà ló ń pa ọ̀wọ́ ẹ̀ ti ààrẹ sí i. a ní àwọn òfin tí ó máa ti wà tí ó sì máa ti wà láti máa mọ̀ pé irú ìforíbalẹ̀ orúkọ rẹ̀ irú ìforíbalẹ̀ orúkọ rẹ̀ irú sílẹ̀ yìí orúkọ rẹ̀ irú sílẹ̀ yìí orúkọ rẹ̀ eléyìí dáhùn àpèlè títẹ ìjọsìn eléyìí dáhùn àpèlè títẹ tí kíláàsì máa mọ̀ máa bọ̀ alákọ̀ọ́. lọ́mọ ó ti dá olórí sára wípé gbogbo ohun tí wọ́n ń pè ní ẹbọ àti kékeré àti nílá rẹ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ìdá rẹ̀ fún ẹlẹ́sìn kankan tọ́tẹ̀ lánàá bí kankan tó ti wájú àtọ̀ tọ́ba bàbá ní ajẹ́ pé gbogbo ìfúrúbalẹ̀ ló bá tẹ̀lé sí gbogbo àwọn àjọ tó ti wájú ti ti lọ àná ìfúrúbalẹ̀ eré ìdí ìfúrúbalẹ̀ ìlú. Ilé ẹ̀rí ẹ̀ tọ́lọ́ wọn bá sọ pé àlàkàlà ẹ̀sán kí ìkórìlè òun máa ti rọ̀ tó láti àlẹ́ ìkòrò ọ̀nà wáyé àlẹ́ Ọlọ́run wa ló ní wa ti gbé gbogbo ìkẹ́kọ̀ọ́ kan nínú gbogbo ìjọba kọ̀ọ̀kan wọ́n sì máa sọ báwọn èèyàn pé láàrin láàrin lọ. àti ìkòrò ọ̀hún àwa ni sábì ìkò ọ̀hún. nígbà tó wáyé ní pípa ní wọn lọ sí ẹni tí wọn máa ti láàrin láàrin lọ bá wọn lọ sí ṣe. táwọn náà láwọn ayé ọjà wọn fi máa kí ìyàwó máa forí balẹ̀ àbọ̀ máa tẹ̀ fún ìyàn lẹ́yìn tẹ̀ fún ìyàn ìjẹ̀bọ̀ láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ yẹn ìyá ọmọ ẹgbẹ́ yẹn àti títẹ̀ yẹn àti pípa yẹn ìyá ọmọ ẹgbẹ́ yẹn nǹkan ayé àkọ́kọ́ lọ́wọ́ ìgbé nínú ayé. Mọ̀lẹ́bí láyé pé ọlọ́run ọba ìgbìyà tẹ́lẹ̀ kankan tó tẹ̀lé àtàlí kankan lẹ́yìn tó wẹ́mọ̀ lọ àmọ̀tọ́lọ́wọ́ ọ̀yọ̀dá kankan nínú wọn láti fi ẹ̀bọ yálà ẹ̀bọ kékeré ní o ẹ̀bọ nínú àyíká. Ìyẹn ti wáyé gbogbo nta láti rí ní títẹ̀ àríkò ìbàlẹ̀ lọ́dọ̀ àwọn tó ti wáyé ẹ̀sìn náà kára ọmọ àpèjì ìtẹ̀bọ̀ wọ́n ti gbé wọ́n ti kí i oṣù lẹ́sẹ̀ wọn ṣe yà lọ. Ààrẹ ti òfin tó dùn kọ́ni kó tún wá lọ máa ń tẹ̀lé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àyè wa tí ó yẹ kó yọ ànábì wa sọ̀rọ̀ lọ́wọ́ àyè wa náà ọ̀fẹ́ ẹ̀ yóò ń jáde dáńdá lọ́kọ̀ yóò jáde. Ìdílé àwa ilé wa ànábì oníṣẹ́ yóò yẹ láyé láyé kálí oníṣẹ́ yóò yẹ. Kí ni ìjọba náà ti ọ̀fẹ́ ọ̀fẹ́ yìí yóò dáná? Ó ní tó bá jẹ́ títí ìgbà. Ọ̀rọ̀ àwọn kó tó àtàkùn. Nígbà tí ẹ̀fẹ́ nìkan aláṣẹ wípé kọ́ máa ń tẹ̀ kọ́ máa ń tẹ̀ fẹ́ẹ̀ kan àti kọ́ máa ń búrú balẹ̀ fẹ́ẹ̀ kan là á lọ. Àwọn ọ̀gá ti ra ìdáwọ́ ìlà. Ọlọ́run ọ̀gá pàṣẹ pé kíyàwó kọ́ máa tẹ̀ kọ́ ẹ̀ lára pé ẹ káàárọ̀ ọkọ mi bàtúndì rọ̀lẹ́ náà ẹ̀kú rọ̀lẹ́ bàtúndì alẹ́ náà ẹ̀ka alẹ́ nínú bàtúndì rọ̀lẹ́ tó fẹ́. ẹ̀kọ́ ànábì ọ̀wà ànábì ọ̀wà bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ kọ́ ló ń jẹ bọ̀ ọ̀la ìdálà omi yìí pé títẹ̀ náà ti fẹ́ sọ pé ìbára ọmọ ẹ̀ fẹ́ àti títí orí balẹ̀ àti títẹ̀ nínú ìdí ìdí èyí lẹ́ni òfẹ́ ìdájọ́ ká ń pé gbogbo tí wọ́n pèlè fi balẹ̀ ìyàwó bọ́. sábà tó fẹ́ ẹ̀sọ́ lórí tó mọ̀ bá ẹ̀rọ máa jẹ lọ́wọ́ tó ti tẹ̀ yẹn ti tẹ̀ ti kì í tẹ̀ sí ẹ̀jọ́. ẹlẹ́kẹ̀ẹ́ká. لذلك التحية فإنه كذاب بل هو kọ́ ayé ẹlẹ́kẹta yóò tó ọlọ́kẹ́ pọ̀ yóò yẹ kọ́ ọmọ ayé. nígbà tá a ti dáná ní pé yíyí títẹ̀ kíyàn àti títẹ̀ dídọ́ ọ̀mẹ́. báwo láti wá máa mọ̀ pé láwájá títẹ̀ tó bẹ́ẹ̀ ó fi kí nǹkan yìí àbí òjò náà. ẹni pé nǹkan tí ọ̀yẹ́ ká bí téèyàn bá tẹ̀ lọ́nà wípé ó ti gbé òun sí i. njẹ́ ìyá tọ́ wá tẹ̀ bí àti ìwọ̀n náà sáré wọ́n wáyé tàbí ìdí ìkàlélé ìwùkàn jẹun wáyé lọ́ba dé bẹ̀rẹ̀ wọlé àṣàlámù àlẹ́kùn ọ̀rọ̀ ọ̀nàdùnúwà ọba jẹun ó ti ṣe bọ̀ níbẹ̀. torí pé àìní rẹ̀ fẹ́ ti tààrí àìsí kì í tààrí tàbí ẹni tí ó ti láti fi kí wọ́n gbé wọ́n gbé fọ́tò àbá àwọn wáyé kọ́ àwọn àdúrà ìfúnpé ọ̀rọ̀ eléyìí ẹ̀gbọ́n torí pé àìsí fọ́tò abẹ́rẹ́ títí bọ́ọ̀tù ní dọ́là èrè ni ọmọ ẹ bá tún bí èrè kẹ ẹ bọ́ ni rí bí èrè ò ní làákàyè láti máa sọ pé ẹ̀pẹ̀lẹ́ ò ní yọ tí ọdún ọmọ lára rẹ̀ èyí yóò dé kan àtúntò ní làákàyè ẹgbẹ́ bíi tààrí ní ọ̀rọ̀ tààrí ọ̀kẹ́ mọ wá lọ sọ pé á ẹgbẹ́ ọmọ ló ń tú ẹni à ìyá máa ti tààrí à ìyá ìyá máa ti bọ́ọ̀tù ṣùgbọ́n tó wáyé pé tá a máa pọ́nlé lèèyàn bá tẹ̀ tá a máa pọ́nlé lèèyàn bá tẹ̀ lọ́nà títẹ̀ lẹ́nu títẹ̀ títì ni àwọn àtọ̀kùn pé èyí yóò jẹ́ òye o kí ló kọ́ ẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ ń bá tẹ̀ èyí tó bá tẹ̀ fún nǹkan yóò rí láàárín àbí tí àwọn ìfọ̀lọ́ ẹ bá tẹ̀ fún kẹjú rẹ̀ láàárọ̀ rẹ̀ adúlù kẹta rẹ̀ tí o sì lọ́dọ̀ wa tá a bá tẹ̀ fún báyìí ẹ gbọ́dọ̀ eléyìí mọ̀ ṣùgbọ́n tí èèyàn bá tẹ̀ fún nǹkan tí àwọn apáyé táàsì máa ń kí táàsì sílé ìjọba ní àwọn òkè àmàjá bàbá òkè náà eléyìí láàbà kò ní ẹ̀sẹ̀ ṣùgbọ́n agbọ́dọ̀ bá wọlé fún náà àti tá a bá fúra yín pé kí ìfikún òkè ó ti fẹ́ máa fi ìkàwé bí ìṣẹ́mi tí wọ́n ọba ìdèbí ìró ti kọjá rẹ̀ ẹlòmí yọ ọba mẹlẹ báyìí yóò tún wọn máa bàbà tọ́lá ọba náà yọ ọba ìmọ̀ mẹlẹ tún ní kùsù ọ̀nà ẹ̀pọ̀ lélẹ̀ tó máa kíra ara náà ara wa ní tó ká kó délé bọ̀ bọ̀wọ̀ ká dúró ọba àti tó sọ alẹ́ ti rọ̀ azọ pé ẹlẹ́sẹ̀ ní ọba tẹ̀ yàn ẹlẹ́sẹ̀ ní ọba torí yàn ẹlẹ́sẹ̀ ní ọba tẹ̀ yàn. nípa báyìí eléyìí ni àwọn nǹkan mẹ́ta tí a bá ń tọ́wọ́ yóò lè bá lè máa twenty láàrin àwọn tó balẹ̀ àti tẹ̀ táwọn ìjọ fún un. náà àwọn àwọn náà tó tó àwọn láti náà. ṣùgbọ́n lẹ́yìn láàyè káṣíọ̀ ìwà àwọn àwọn àwọn nǹkan tí ọwọ́ wọn náà sọ ẹ́ láwọn ẹ̀ àbọ̀wọ́n náà tún ní àná ìṣọ̀lọ̀ lọ́wọ́ àná tọ́lọ̀ fún ayé pé ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ ẹ gbọ́dọ̀ fún ìbálẹ̀ fún ìtàn ẹlọ́wọ́ tó gba àwọn òfin yìí ó kú yé ìṣó ẹ̀ka lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wá láti ẹgbẹ́ àrọ̀ ìforíbalẹ̀ fún kaba yìí ẹ̀ gbọ́dọ̀ fẹ́ fún kaba yìí ó kú ìforíbalẹ̀ àti títẹ̀ ẹlẹ́ onídìjọ àti onídìjì òkòtìlú. ẹgbẹ́ bó ṣe ń tẹ àwọn anáṣù àwọn èèyàn tó wà láàrẹ̀ kọ́lá ní àdé àdé tọ́lọ́ akọ́ ọ̀gbọ́dọ̀ tẹ́ bọ́ bẹ́ẹ̀ náà ni àwọn èrò tó bá bọ̀ ọ̀gbọ́dọ̀ tẹ̀kíyàn ọ̀gbọ́dọ̀ tẹ̀pẹ́yàn oko títẹ̀ yọjú àti títẹ̀ ní òkòrè. bẹ́ẹ̀ náà nígbà àwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀rẹ̀ àwọn nọ́ọ̀sù lọ́wọ́ lọ́wọ́ àti náà ní ìjọba tọ́lọ́ máa yí pé ẹ̀gbọ́dọ̀ tẹ̀lé bíyà oko bíyà ńlá bíyà ti sọ ní èyí kúkú sí ó sì kó bíyà ti sọ ní òkì ọ̀nà náà nínú àwọn ẹni sọ̀rọ̀ wọn náà lọ́wọ́ táwọn ẹni ọmọ ya kọ̀ọ̀kan yìí tí wọ́n ń gbé káàkiri sí ìdá àwọn ọ̀rọ̀ nínú àwọn ẹni sùn yìí kéde ìwé tó ti lè ṣe ìrìnàjò náà wọ̀nyí ìgbà kí ni lọ́sọ̀ àkọ́kọ́. lára tùlù iṣẹ́ àti wàhálà àdìrúkọ́mọ́ ni wà tùlù ìlà ìṣẹ̀lẹ̀ ìkọlọ́kọ́kùn وَاتْلُوا إِلَيْهِ الَّذِي خَلَقَهُمْ Ọlọ́run afẹ́fẹ́ ẹ̀kọ́ ìfúnra ẹ̀fọ́n ẹ̀kọ́ ẹ̀fọ́n. Àti títẹ̀ méjèèjì wá sí àti títẹ̀ sísìn àti títẹ̀ kíkì lọ́wọ́ láyà. Mọ́wá lọ máa ń pẹ́ títẹ̀ sísìn nìkan. Olùfẹ́ bàtà kù yẹn. Bíríkì àwọn afẹ́fẹ́ yìí àtìmọ̀tò wọn ń tẹ̀ yọ̀ọ̀tì Mọ̀lọ́ni lára ti olúwo lè ṣam. Lára ti olúwo lè ṣam. Ẹ gbọ́dọ̀ tẹ̀. Bóòlù yálà ẹ̀fẹ́ kí ni yálà ẹ̀fẹ́ jọ́sìn fún ẹ gbọ́dọ̀ lọ o. Wàlá àyè ọ̀hún. Ẹ gbọ́dọ̀ tẹ̀. Bóòlù yálà ẹ̀fẹ́ jọ́sìn fún àlẹ́ ẹ̀fẹ́ kí ẹ gbọ́dọ̀ lọ o. Wà ti olúwo lè ṣáájú àti ìwà ọ̀hún. Ẹ wá ẹsẹ̀ fẹ́ tọ́jà àwọn ọ̀ràn yìí. Ẹsẹ̀ lọ́sùn ẹni tó dá àwọn nǹkan àwọn yìí tó bá yẹ kí èèyàn máa kí èèyàn náà èèyàn máa kí ọlọ́run kan kẹ́kẹ́ èèyàn máa kí ọlọ́run náà ó lè dìbò pọ̀ lẹ́sẹ̀ táwọn sára ọ̀nà àwọn àṣìṣe ẹni gbogbo ọ̀nà sára ọ̀nà sára àwọn àlọ́ ilé náà ìtọ́lọ́ ẹ wá pé àwọn bíbí àwọn orí ìjọba ń dàgbà àti bá bọ́ sáwọn nẹ̀ àti ọlọ́run àti ọlọ́run àti àtìkà láti máa gbálẹ̀ lẹ́nu àti ọlọ́run ó sọ àwọn àti ọlọ́run ọlọ́run lè ṣe yára kí látàrí ọ̀rọ̀ láti ṣe ìgbé wáyé lẹ́nu àwọn àmàlídà ọ̀rẹ́ náà láti ṣe láti àkúrò àtẹ̀lá àyà lọ ẹ̀ bá wọn lọ pé àti ìyọ̀rọ̀ àti ìyọ̀rọ̀ àbúrò àtẹ̀lá. ìṣòro nǹkan ẹni kíkì ẹ̀ fún ẹ ló jẹ́ sí pé òun kẹ́yìn àtẹ̀lá ló jẹ́ sí pé alẹ́ lè wá kí ni wàdà lọ́nà táyà náà ọmọ àti gbogbo títí kálórí. ẹgbẹ́ mi ìṣẹ̀lẹ̀ tó wà lẹ́nu wa ní bàbá náà àbọ̀lọ̀ fi ẹni tó ní títí ẹni tí àbọ̀lọ̀ máa ń tó kí a ti ọ̀rọ̀ ọ̀mọ̀ tó jẹ́ sí pé ká lọ́wọ́ ọmọ dáadáa máa pé kàkí ìyá tó lè má ẹni kò ní pé kàkí ìyá tó lè má. bẹ́ẹ̀ lọ́lọ́ mi kí orin rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbólóhùn kàkí ìyá ayé tó bọ́ lọ́wọ́ tó jẹ́ sí pé tẹ̀lé àti والحقيقة يريدوا أن يكون كانوا فيه الله المدار يكون والله المدار أنا ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ kàdíjà ọlọ́run pé àtijọ́ ọlọ́run ṣùgbọ́n ló wà ní kàdá fún mi táwọn abẹ́ àkàṣìyà ẹ̀dùn ìṣẹ̀dá lè láàyè nílẹ̀ nípa ti ọlọ́run ẹ̀lẹ́dẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ láti ọ̀rọ̀ owó kí ní bẹ títí yorùbá títí òyìnbó títí ìrẹ́pọ̀ àti títí tó dùn àti títí tó kú ká lórí ìṣẹ̀dá ọlọ́run ló ní ìtumẹ̀ ibi tí wọ́n yà àti àtijọ́ ọ̀wà ọ̀wà ní ìrẹ́lọ́ àjọ àjọ tìrìtà àgbọ̀dọ̀ tó lọ́wọ́ èdè ọ̀dà tó lè ní wọn lọ́wọ́ sí ìyá rẹ̀ àgbọ̀dọ̀ pé wàhálì kàmá wàhálì ìlà òǹkẹ́ ọ̀wà mọ́lùtọ̀ àwọn èèyàn náà ń fẹ́ra wọn. tó ní bàbá yìí wá kánípé ìyàrá ní kánípé ìyàrá ìyàrá kí ọ̀wà náà àbàbọ̀ yìí ti lù ìlànà ìtọ́nà ọ̀gá ọ̀gbọ́n yẹn máa ń yọrọ ìdí ẹ̀ ń tẹ́sí wọ́n ti lu ìlà ẹsẹ̀ bọ́lọ́ ẹgbẹ́ balẹ̀ bọ́lọ́ ní ti ìjọ ìrìnkà nípa ìjọba wọn. ó sì máa ń wọ́n ìjà ọ̀rọ̀ sáyà fún un. ṣé wọ́n á yà yìí ayà yìí ó ní àwọn ẹni wáyé yẹn ń kà. bàtà ọ̀la yà pé láti ti lu ìlà ìjọba wọ́n ti lu ìlà ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba dáadáa bẹ́ẹ̀ ọgbà ṣùgbọ́n títẹ̀lé mi títẹ̀ tọ́jọ́ àti títẹ̀ kìkì méjèèjì náà wọ́n ti kó lè gbàgbé dé àrùn pé ẹ̀kọ́ ní ẹ̀kọ́ yìí wọn. ayé ẹ̀ ti pẹ̀lú ọba tó ti jẹ́ ìdílé ẹ̀ gbọ́dọ̀ tẹ̀ fún kankan yàtọ̀ náà yálà kí ni o àdéjọ sí nílé. yá ayọ̀ náà ní ẹ̀yìn àwọn ọkùnrin you ló wá sí òjò wa ìlú ọ̀sán fún un. واعبدوا ربكم واعبدوا الخير لعلكم تفلحون. Thank you. ẹni tí ẹni ìkàwọ́ pé àwọn àyẹ̀lọ́ sílẹ̀ ìrìnsì rẹ̀. Àbẹ̀rẹ̀ ìkàwọ́ pé kí ọlọ́wọ́ ní kọ́kẹ́ ìdí kúkú àṣẹ fáwọn àyẹ̀lọ́ fáwọn àyẹ̀lọ́. Òṣèlú yẹ wọn Ilé wa pé kíkí ọ̀yà Ayẹyẹ yẹn ti

ẹgbẹ̀rún ayé àbí àbíbù náà lẹ́rọ èèyàn náà tó bá fẹ́ jọ lásán àwọn yẹn ní wọ́n máa tẹ̀lé àwọn sọ fún pé kó tu lẹ̀ kọ́ lọ́la tó èdè àbíbù ẹni tí ń jẹ́ àbíbù ní àlọ́ nígbà wọn á tẹ̀lé àkókò yìí tí àwọn ọlọ́lá ayé fẹ́ máa kọ́ láti nípa rẹ̀ wọ́n wá ti gbogbo sí pé yóò gbòòrò ẹlẹ́ẹ̀kì ìtàn ẹ̀rọ bí ẹ̀fọ́nàlẹ̀ nínú òkúri balẹ̀ sílẹ̀bà tó ti wà mẹ́ ó jẹ́ alá onírè tó ga yìí mo ti jẹ́ pé ọmọ ènìyàn ò lé lọ́dọ̀ ẹ̀ ìbá ìtàn ẹ̀rọ ló ga yẹ àti gàdá tó kú lẹ́yìn òkúri balẹ̀ wọ́n làwọn wá káàkiri ọ̀ọ́lọ́ ẹ̀ tẹ́tọ́ òkúri balẹ̀ ìdíje orí rẹ̀ ọkọ̀ tuntun òkè èyí òrí kọ̀ sí kàtẹ́yìn mọ̀lá wà fún balẹ̀ àwọn abẹ fún abẹ́rẹ́ bí ọba tó ti nà wọlé láti ní àlè àṣà lórí àti sí àlàáfíà. Òní bàbá yìí. Wàtúwàtú ọ̀tàkùn. Ẹ wá sí náà ọba ẹ̀kọ́ máa lọ sí ẹ̀rọ láńdà tó. Ayọ̀ ni tí wá ní mọ́tá nígbà nígbà. Wà á ní àyíká náà ti ṣàyè ńlá. Fàdá àtàkùn ìdílé nígbà ma nígbà tí gbà wá sí àwọn sẹ́là pé wọ́n ti sọ̀nà sáyé ìlú àwọn oríṣi a ti gbéra ẹ̀rọ gbígbà gbọ́dọ̀ lò fún nǹkan kan àyàtá àyàtá náà ẹ̀rí ilé ìwà ni àdé lọ́wọ́ àtọ́tọ̀ ọ̀nà wa àgùdà ó ó sì lẹ́sẹ̀ nílẹ̀ lọ́wọ́ àgbọ̀dọ̀ gbé wa nínú ọ̀sẹ̀ àti wà sọ̀rọ̀ bàbá فرأيتهم يسجدون لمرجبان لهم فقلت رسول الله أحق أن يسجد له قال فأتيت النبي صلى الله عليه وسلم فقلت إني أتيت الحيرة فرأيتهم يسجدون لمرزقان لهم فأنت يا رسول الله أحق أن نسجد نعم حديثي يقول عليه قيس طيب بن كعب رضي الله عنه أتيت به إلى الشام وفي الحيرة إلى الشام

Mo wá rí wọn tí wọ́n forí balẹ̀, mo bá tọ̀ wọn, èso ti ṣẹ̀ náà wọ́n balẹ̀. Nígbà olóògùn wọn tí wọ́n forí balẹ̀ mo bá tọ̀ wọn. Tàbí mu, tàbí wọn láti máa kà láti rí ẹ ẹ̀dín náà. Ó sì rí pé àwọn èyí tí ẹ̀ bá nà ní sọ̀rọ̀ lọ́wọ́ àti àwọn àbá ìdájọ́ fún ìsìn dáńtọ́ fún ọgbọ́n fún ọgbọ́n ẹ̀ẹ́dọ́ àti ọmọ náà sọ̀rọ̀ lọ́wọ́ kí lọ fà àdébí kọ́ wá fà lánàá wọn ò tẹ̀ fún ẹjọ́ bẹ́ẹ̀ tẹ̀ fún yàrá ọ̀pá ọ̀pá rẹ̀ lọ́dún káàkiri náà káwá má ta wa ní káma tó kíra wa àtàwọn olùkọ́ wa dé dáàmú ní wọn ayé wọn níbi káwọn ará rẹ̀ àtàwọn wọn ni pé wọ́n ń tẹ̀ wọ́n ń kí ọ̀gá wọn wọ́n tún bá sọ wọn pé ẹ má bẹ́ẹ̀ wọ́n tẹ̀ yìí. فقلت رسول الله أحق أن يبتلى àwọn apáṣọ yóò lọ lábẹ́ o àyàjú wa kàkà ìrẹ́ mi gẹ́gẹ́ bá wọn mọ́lẹ́bí náà ti dá mọ́lẹ́bí náà pé wọ́n ti mọ́lẹ́bí àti ìwà ní sọ̀rọ̀ ànábì ti ti gẹ́gẹ́ bí sọ̀rọ̀ sí lọ́sọ̀ ẹ̀ káwọn ti mọ́lẹ́bí àyàjú náà ọbẹ̀ lọ́la káyìí látàyè tẹ̀sán ọgbọ́dọ̀ àti kọ́kọ́ àti ìtọ́lọ́mù kàmíṣánì ìlọ́wọ́ sọ̀rọ̀ Òwúrò bẹ́ẹ̀ òwúrò bẹ́ẹ̀ wípé pásítọ̀ làtẹ́gẹ́ ní tọ̀bàrẹ́ ẹ̀fọ́ ẹ̀. Alábi ti ń bẹ ní Nàìjíríà táwọn ọ̀dọ̀bàrẹ́ ẹ̀. Ọ̀dà ká àgbẹ̀dọ̀ tó ń bá ti padà dé bẹ́ẹ̀ náà, wọ́n máa ti àwọn ọ̀dọ̀ ọ̀dọ̀ máa ń lò bá lọ́kà náà ní ìṣọ́nà ọba wa. Àkóso yìí ni àdáyé kò ní í rọ. Ó ní ẹ̀rẹ́ àdáyé ìmọ̀lọ́sílẹ̀ Wọ́n wá láyé wọn tí wọ́n ń tẹ̀ tí wọ́n ń lọ ìbàdàn tí wọ́n ń gorí ìbàdàn tí wọ́n ń tẹ̀ tí wọ́n ń lù ìlú tí wọ́n ń lù ìlú fún pásítọ̀ ọ̀rọ̀ níbẹ̀ lórí ẹ̀sìn wọn wọ́n ń lọ bàdàn fún orí wọn náà fún ti bẹ́ẹ̀. Àtìkáyà ọ̀tún àwọn àpò àti ìlànà tó lára àpá. Wọ́n ń tẹ́tí wáyé pásítọ̀ wọn lọ wọn àná lè gba tí wọn lọ ẹsìn wọn lọ wọn lẹtọ sí pé kápẹ láti forí balẹ̀ fún kájọ balẹ̀ fún ọjà wọn yẹn lọ wọn sọ fún àwọn ẹni sọ̀rọ̀ wà ìlà ní ìwà àwọn àbá yẹn ti ń gbẹrẹ fún àwọn pé ṣé àmúríláyà ṣé múríláyà ti làwọn ọ̀tá kan wá yọ sí mi nígbà tí ọ̀tá yẹn yẹ mo bá ti fẹ́ mú ìjà lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbé ọ̀tá yẹn lórí tí wọ́n kẹ́ni mílíọ̀nù mílíọ̀nù òkú gbẹ òkúrọ̀ fẹ́ẹ́ bọ́lá ní òye sí mi lórí èyí tí wọn ò kí wọ́n bá wà jẹ́ ẹlòmíì kan ọ̀gá ẹ̀rọ tó òye dálé àná ó ti fẹ́ sọ́kàn ọmọ ẹ̀yìn kó lè bá ọmọ olókùn tó sùn tó bọ́yá rè yí ṣe tó bá ti sọ́kàn tó bọ́yá rè sí lòdì ó lè ní yóò rí náà wọ́n náà ti mọ ọ̀rọ̀ àti àtọ́lẹ́kùn náà ọgbọ́n tí ti mú wọn ní ọ̀rọ̀ lọ́ọ̀kì ìgbèrè tí ti gbà wá lè rí o kò wá sí lágbára ti gbà wá lè rí o ayé wọn bá tẹ̀lé ẹ̀ náà. èyí ìjọba ẹ̀ka lè fi bá áńkà àhàkọ̀ àrùn àti ọjà ìwà ìrẹ́lẹ̀ ẹ̀ka fún ìgbàlẹ̀ ọ̀yẹ̀ ká máa tẹ̀ ká máa dọ̀bà rẹ̀ kódà ká máa bàgbẹ́ wọn wọlé rẹ̀ lẹ́yìn tó ká máa wà wọlé ká máa tó báyẹn. àlejò wa bẹ̀rẹ̀ ó sọ̀rọ̀ أرأيت لو مررت بقبره أكنت تسجد له. أنا الواحد يتكلم lórí ẹ̀kọ́ náà. Àlejò ìdájọ́ lọ sí káàmọ́lẹ́ lọ. Àwọn fáwọn àtọ̀hábà rẹ̀ fún ní kí ni ìjà. Ìyá òbí àti tèmi bí amágbára kan pọ̀ jù. Bẹ́ẹ̀ tó bá sọ pé ẹ̀sìn tó wà báyìí tó bá ní àjọ náà wọra wa. Ẹ̀rí. Àrọ̀ àìsà ọmọ ọ̀rẹ́ta bí pàmílì àwọn ọ̀nìṣàlá yòrò là. Àrẹ́ sọ pé ìwọ ọkùnrin yìí kọ́ yé káṣẹ̀ wá ní pé mo ti wá kú. Wọ́n wá sí nínú ìdàrí. Títí ọ̀pá ti di ìdàrí. Tọ́tẹ̀ sí mi náà. Àbẹ̀wò ìbàdàn. Ìyẹn ni pé ọbẹ̀ ìpínlẹ̀ Èkó tí mo ní ìdájọ́, mo fẹ́ pè ní àkàyẹ̀wò ló wọn tó ní ní tẹ̀ nígbà tí bá kúrò láyé nù ẹ̀kọ́ ní àpẹẹkọ́ tó ní ẹ̀kọ́ wọn lẹ́yìn. Èyí ti wáyé pé òun ọ̀gbà wípé ìyàtọ̀ bẹ lára ẹni tó ìdí láyé ọgbà pé ìyàtọ̀ bẹ lára ẹni tó bẹ láyé àtẹ̀tẹ̀ ìdí láyé wọ́n ti bá rẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ sára ẹ̀yọ̀ máa fún bẹ̀rù sọ pé tí lọ́ba kọjá ti tààrí àwọn olùwà ti tààrí nínú báyìí wà lọ. Tó ló lọ́ta ẹ̀rọ wa lọ kúlú dá. àwọn ọba àwọn aláyé àwọn olú nílẹ̀ àwọn olú lọ rẹ̀ náà. èyí tí àwọn sàárè tó fẹ́ lé ẹ̀ pàmíṣàn fún ọmọ olùbalẹ̀ náà máa ń tẹ̀ máa ń fi ìgbà tó ń bẹ láyé. bàbá wa tẹ̀ fún ọmọ tó ń bẹ láyé tó ọba kú lọ́mọ pé àwọn òbí ní àlè tẹ̀ fún sàárè rẹ̀. nígbà wọn ti bá àkújà tó ti wọlé rẹ̀ rẹ̀ mọ̀láyé ti o wọn ọ̀tẹ̀ fún gbẹ́ngbà tó ń bẹ láyé. nígbà wa kú tẹ́tẹ́ ní wọn lọ sí di wọn àmọ́ kí lọ́sùn àtọ́ yẹn ti sàárẹ̀ òun kí náà lọ ń tẹ̀ fún náà nù ọ̀hún ń tẹ̀ òbí ti ti tẹ̀ máa kí mọ́ òdúgbò rẹ̀ wẹ́n ni wà á lòun ní tẹ̀ ẹ̀ kọ́ òdúgbò rẹ̀ nọ́mbà tó ń bẹ láyọ̀ ẹ̀ ká máa tẹ̀ sí ọ̀rọ̀ bí adókìkí títẹ̀ ìgbé nígbà tó ní àbá tẹ̀ fún sàárẹ̀ ṣe ti kí má ṣé èdè máa rẹ̀ ẹ̀ kọ́ ó ti yá wọn tí wọ́n fi kí

àwọn àfáà tí ó lè rìn àtàwọn àfáà ti tẹ́lẹ̀ yìí tí wọ́n ti ń rò yẹ́ẹ̀ yẹ́ẹ̀ ẹ̀jẹ̀ fún wa ẹ̀jẹ̀ tààrẹ wá ní sọ́nà mi tẹ̀ ẹ̀jẹ̀ fún mi wọ́n bá ti tẹ̀ ẹ̀jẹ̀ fún mi ẹ̀jẹ̀ fún tó rí yẹn. àyà àbá ẹ̀jẹ̀ wọ́n wá pa ẹ̀jẹ̀ kí ni kí ẹ má tẹ̀ fún mi má. tó wáyé pa ẹ̀jẹ̀ tó bá bá lè báwí ọ nínú wọn wá ní gbogbo wọn lọ́dà ń tẹ̀ ní ẹ̀dẹ́ bọ́ọ̀lù lọ́wọ́ bọ́ọ̀lù lé ẹlẹ́gbẹ́ ìkẹ́fẹ́ bí rígùn ti ẹ̀yìn dẹ́sẹ̀ lọ́wọ́ nígbà tí ẹ̀yìn lọ sí ọdún yẹn tó wáyé bí mo gbá ní sàlámà àti àwọn onídàá àjáde lọ́ọ̀yà fẹ́ ẹ̀yà lọ́dọ̀ àwọn àwọn ọlọ́dún wọn kò wí káwọn lè bá dá àwọn àwọn òdòkú tó wọn ó dòkú lọ́lọ́ ó sì mú lọ́wọ́ wọn náà mọ̀ ó sì máa dá wà sí ọ yóò sì máa tẹ nínú kọ́ọ̀mù kúdà wọ́n sì máa ti kéré ẹ̀fẹ̀ lọ́wọ́ bọ́ bá parí orí ìyàwó òbí bẹ́ẹ̀ káwọn bá parí orí ìdí ti wá sọ́dọ̀ òní jẹ́ kó yìí yẹn bẹ̀ bíbí kì í ṣe kẹ́kẹ́ ní ohun àwọn ọ̀dọ́ wọn àwọn àwọn máa kí pípẹ́ lẹ́ẹ̀ tí ó dùn mú dá kọ̀wá wá fún àwọn ìlànà tó yẹ ká lọ sí mọ̀tàlá mọ̀tàlá bẹ́ẹ̀ náà lẹ́yìn ilé àwọn ẹni tí ò tí wọ́n gbọ́ lọ́wọ́ ju ọ̀gá ní wàá tẹ̀lé yìí lọ́wọ́ tẹ́lá jùlọ tẹ̀lé kí yọ ọ̀nà bọ́ọ̀ tẹ̀lé yìí lọ́wọ́ yìí ju ìgbà ní ìlú tí yóò wọ̀ ní ti ń sèmá. pẹ̀lú bàbá yìí alábi ní padà ẹ̀rẹ̀ gbọ́dọ̀ síbẹ̀. Thank you. ما جعل الله لهم عليه من أنا من توقع يجب ما تريد دافعين سوى تجرين كيفنا كيف كان يجب kí nàlẹ́ nìkan mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò jẹ́ kó yọ pé ní kí ní tí ń bá ọ̀rọ̀ mi ẹlẹ́sìn tọ́pa ní àdébìí náà yóò yọ ó lọ bí ìrìn ẹ̀rọ àti ìrìn wáyé ẹ̀yẹ lórí ẹ̀tọ́ táwọn ọkọ ní fún lọ́dọ̀ ìyàwó àti sọ pé nípa sọ pé kíyàwó máa ń tẹ̀ ọkọ̀ ìwé sàlámù àlẹ́ fún ọgbọ́dọ̀ máa ti gbé sàlámù àlẹ́ fún ìmọ̀ bàbá ìyàwó máa ti sàlámù àlẹ́ fún kọ́tẹ̀ mọ́tò ti bẹ́ẹ̀ ènìyàn rẹ̀ torí pé ọlọ́run ní omi kìíní àti ti kékeré àti ti nílá ẹ̀ka ìbẹ̀rẹ̀ torí pé àwọn ìbẹ̀rẹ̀ lórí ó lè ti wà lọ́kàn lọ́sibí ká lọ́wọ́ ẹjọ́ tó kàn yín padà torí máa bá yàrá níbi mo gbé ilé ẹ̀ lọ yìí ni ìyàwó mi ọ̀gbọ́dọ̀ kẹlẹ́ bí àkọ́kọ́ wa lèmi wà lórí ìdíkò ìyàwó tó fi ọkọ ni. Bó ni ìyàwó tó fi ọkọ àbá àtọ́lẹ́kọ̀ ní ìyàwó tó fi máa fi ọkọ. Ṣé ìmọ̀ lọ Yọ lọ bí assalamu alaykum. Àbúrò mi àná. Yọ lọ lórí ìyàwó. Tí ò wá báyìí lọ, ọ̀gá yẹn báwọn ìyàwó ẹ̀ lẹ́nu ti ṣe ọ̀rọ̀ ìyàwó ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀. Àbẹ̀lẹ̀ kan lọ pé ìyàwó ẹ̀ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ó gẹ́ ó gẹ́ ara ẹ̀ káwọn tó gẹ́ ìṣẹ̀lẹ̀ tẹ̀lẹ̀. Gbogbo àwọn máa mú yíká ọ̀sùn mú yíká ló yíká ọjọ́ lọ́rẹ́ sára náà sọ́kọ̀ ẹ̀ lẹ́yìn tẹ̀lé máa yí.

máa ní ìbára sọ̀rọ̀ báyìí pé bẹ́ẹ̀ bá bàtà tí wọ́n lórí pé ní àlékún ìyá àwọn ọ̀gá rẹ̀ lọ́wọ́ ti lẹ́yìn rà pẹ̀lú ìwé ìdẹ́nu wọlé náà. ẹyẹ tí ìdẹ́yẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́yẹ ẹ̀yẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ olùdó láì fún mo ti pàdé ojú lẹ́yìn lọ́wọ́ àti lórí bẹ́ẹ̀ pé yóò ti lórí ìdí ìwà àbúrò yìí láì. Mo ti lu àwọn lẹ́kítọ̀ yẹn lọ́wọ́

ìwúlọ́ ìbàdàn káàdì ìlú ìbàdàn sọ̀rọ̀ ìdí máa mọ ilé yóò ìgbé ẹni ọ̀nà ilé yóò wọ́n mọ̀ wáyé wọn tó ti fọ́n wáyé lọ́rẹ́ ìlú máa lọ ìlú máa báyìí. Láwọn kóńtò àṣẹwà láàárín àṣàyẹ ìrẹsì òjòyè àárín àbárùn láàárùn nígbà ìrẹsì òjòyè àti wáyé. لما جعله الله عليهم من الحق وقال حديث النبي ما جعل الله لهم عليهم من الحق وقال يوم ó sọ wọn ní kó lè bá a mọ̀ pé ọkọ wọn ní ẹ̀ṣọ́ kó lè ní àtàlẹ́ ìgbìmọ̀ àgbàlagbà lọ́wọ́ nípa báyìí lẹ́yìn tó kí ó jẹ máa ọ̀nà tí ànáyẹ̀wálé ìṣúná ṣúra bàbá rẹ̀ ní ní ráì tó ń lé sáà nílé. Ọ̀pọ̀ ọ̀yà àbáṣe ní ọ̀rọ̀ àìsàn àyàtà ẹ̀ṣọ́ ọ̀rọ̀ àwòká bá òun wọ̀ ṣáǹtà wà lọ́wọ́ ọ̀rọ̀ àìsàn ilé ìbàdí. Ọ̀yà ni ẹ̀rọ ọ̀ṣọ́ṣọ́ yẹ kàrẹ́ náà. وبك مسجد لك فجاء قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يهديك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وكذلك يهديك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل pàtàkì má sọ àlá rẹ̀ ìdúgbò má pàtàkì nígbà wọn mọ̀ ẹ́ rẹ̀ wọ́n mọ̀ sọ àlá àwọn arákùnrin wọ́n mọ̀ sọ àlá wọ́n bá ní bàbá yàgò ọ̀hún tó máa là ó ní ìbára lọ́dọ̀ ìhàbù ìhàbù náà ń bàrà lọ́dọ̀ ẹ̀rọ ìbàrà ní àlejò yẹn náà ni wọ́n á fi kì máa yẹ irú ìfọ̀nà àlejò àti ìfọ̀nà yàgò tó ń gbé sọ àlá rẹ̀ náà wọ́n bá fẹ́ ká ó ti dẹ̀tí bí bóyá àwọn àti àpọ̀ nìkan yìí àti hákàdá àríkà tí o bá padà bàbá ẹ má lọ hákàdá àríkà ẹni tí ń tẹ̀ ọ́ àwọn àti ẹ̀ má tẹ̀ ọ́ ọmọ nìkan hákàdá àríkà àrí ọmọ fi sáyẹn sọ̀rọ̀ yìí pé òun lọ lọ bẹ́ẹ̀ hákàdá àríkà ẹ̀ jẹ́ hákù dáríkà hákù dáríkà. Tabawa ni wakadari kafin yawon wọ́n á máa lò fún nǹkan kan dídá kíní kan ti fi wáyé ẹ̀jẹ̀ lè ta bóyá lọ láwọn àyẹ̀wò àkàtà yìí tàbí ó ti ní tábú láti fi ní ọmọ ṣe ń tí ò dáa. ọmọ ṣe ń tí ò dáa. lánàá. lánàá. àbáwí. àbáwí. mo wá dòní. pàtó wá dòní. àwa afẹ́ báwí. afẹ́ báwí àwọn èèyàn wá sọ pé ẹ má bá àwọn èèyàn wá ní ẹ má bá wí. ọwọ́ àfi kàdáníkà fáàlà àmì àwọn sọ pé kàtàlíkà fáìlà àmì. ẹ bẹ́ẹ̀ náà ló ṣe lánàá. wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe lánàá. torí pé tó bá ti rí kàtàlíkà nù arábì. tá a bá ti rí kàtàlíkà nù arábì. tábà tó kọ́ sunna ni máa mà yí pé kinní kan ti ṣáájú ẹ̀ tí ń tì í ti ṣe yálà ó ṣe kọjá ní tó dára ó sì ṣe kọjá ní tí kò dára ṣùgbọ́n ìtọ́ dára ní bẹ nínú àyà tá a wà nínú ẹ̀ yìí. ọlẹ́yìn ọmọ túmọ̀ sí pé nǹkan kan ti ṣáájú tẹ́lẹ̀ bóyá ó dáa tàbí kò dára ìgbélé tó dáa ló wà nínú àyà yìí torí kí ànábì wa Yusuf alayhi salatu wa salam kíní kan ti ṣáájú kó tó di bọ́lá wọn bá sọ pé wa kadhalika. nítorí pé nǹkan kan ti ṣáájú nípa ànábì Yusuf alayhi salam. sani ó wà rántí nǹkan tó lọ́wọ́ bá ṣe fún Yusuf láàrin tó ṣáájú tó sọ fún alọ́ kan. wọ́n ní sani ó wà rán wa létí nǹkan tó ti ṣáájú fún ànábì Yusuf. àrí lẹ́ẹ̀kan náà bẹ̀rẹ̀ kárì kó tó di padà ẹ́ ọlẹ́bùn ọlálà ẹ bá ń lamẹ́lẹ̀ fún wa ọlá àlà wọ́n ní pé ànábì Yusuf lálàá. àgbàlagbà tuntun àwọn tuntun àwọn ń da àti ìnáwó rárá làákàyè yẹn ò ní bàjẹ́ bàbá. àmín. ó ní ọ lálàá lára bí yusuf lálà. àti lílàlà fúnra ara rẹ̀ ìkẹ́ ọlọ́wọ́n ọba ni. àti àlá gangan ìkẹ́ ọlọ́wọ́n ọba ni. ìyẹn ni pé tó bá jẹ́ àlá tí tó bá jẹ́ àlá èyí tó jẹ́ tó wá látọ̀dọ̀ Allah. wọ́n nílé tó bá jẹ́ pé àlá tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala. ó ní ìkẹ́. ó ní ìkẹ́. bá jẹ́ ìkẹ́ ni. tí jẹ́ ìkẹ́ ni. ọlọ́run ní pé wákàtí alíkà mi. ọlọ́run bá ò ní sọ pé wákàtí alíkà. a lè sọ fún wa ń bí pé kì í ènìyàn tọ́ba lálàá náà lé ọ̀ràn tí padà tọ́ba yìí. wọ́n ti sọ pé kì ọwọ́ ayé òjòrò díẹ̀ lọ́rọ̀ ní àná ọ̀sìn yẹn. torí pé ọba lálẹ́ àbúrò ò lè gbàgbé bí ọba lálẹ́ àbúrò ọjà pé nínú ní olójú o ọwọ́ ayé tí ó wà gbàgbé náírà. àbọ̀já mọ́lá ló lóòrùn sílẹ̀ ooo yọ̀ọ̀ràn tiẹ̀ ṣùgbọ́n tí ọba lálẹ́ àbúrò ọjà ọ̀lẹ̀ gbàgbé ṣètò ọ̀gbìn ṣùgbọ́n tó ọba lára ní agbó orin díẹ̀ tó o bá gbé ẹ̀ tí ìlú mímọ́ lóṣù ọ̀la ẹ̀rù gbọ́dọ̀ lórí. ìyẹn ló ń bí lè kó fún àlẹ́ wáyà fún ìwé yóò láàrin tí bàbá rẹ̀ náà ti rà lé jẹ́ ìlú wa rẹ̀ náà ní bàbá rẹ̀. Ìgbà ẹ̀jẹ̀ náà sí ìgbà ọ̀dúnkà wọn ni wọ́n ń ṣe mú káàbí ìdákùrí ìlàkàtì. Onígbà yìí ọlọ́run ọba rẹ̀ lẹ́dí tàbí ọ̀ǹtà ọ̀lẹ́dà yóò ní sí ilé àná láàrin bàbá ní tọ́kọ́

ebi ní ìjẹ̀jẹ̀ tí ìlú ìwé ní làkà yìí. Ọmọ mi náà ti wà látàmú ọdún méje lórí ìgbà owó tọ́wọ́ ní oṣù yẹn ìgbà ọdún yìí wà. Tọ́lọ́ bá mú ọ láwọn ọmọ tó bí báyìí, má bàa fún ọmọ kékeré ìdíná ìdí máa rọ̀ ọ̀nà. Ó lè fi dàgbà ìdí ẹ̀ fún ọpọlọ àti lómà. Ọmọ kékeré tó ní ẹ̀gbọ́n tó sì

ọwọ́ kò ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ kí èèyàn ló yẹ máa ń bọ́ máa gbọ́ bí ẹ̀ sí lọ. Bàbá Ìgbà ẹ̀rẹ́ tàbí ìgbà ọ̀tún ká ọ̀rọ̀ àìsí ọ̀gá mi nígbà tó yé àárí. Bó wá lè àkókò tí wọ́n tán ọmọ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ọ̀rọ̀ mi, ìdíjọ́ ọ̀pọ̀ ni. Ó ní báyìí, ìdíkà lọ wá bọ́ ń pè bọ́ wá ọmọ nǹkan kan, àwọn àti

sí ẹ̀ka jẹ́nẹ́rà gbogbo ata tí ó kú ẹ̀ka ni wọn ọmọ tàbí tàbí wà lẹ́nu. Ìlú wa ni ọ̀la mímọ̀ lọ́jọ́ la wa. A ti kí gbogbo ọlá ńlá yìí mọ̀ gbogbo ata tí ó kú olùdíjẹ́nẹ́rà. Kódà olùdíwà mi lọ́jọ́ la. Ọlọ́run wà láàrin àwọn àbájọ. Ẹni tí ó kú lẹ́nu wà láàrin àwọn àbájọ. Ẹni tí ó kú léwu mẹ́. Ọba tó di olùdíjẹ́ lọ́dọ̀ sí ẹ̀. Nàá gbogbo àwọn ìṣúná àwọn ẹ̀yìn tí a wá wò ẹ̀sà kan bọ́ọ̀lù ọ̀dẹ́sẹ̀ níbi ọ̀dẹ́sẹ̀ náà jẹ́ kí ni ẹ̀rọ kù. Àwọn ẹgbẹ́ ìwà ní pé ìbára ọ̀fẹ́ kò ní ìbára ọ̀rọ̀ náà lò fún òkè. Ẹ̀ka oṣù ẹ̀. Ọ̀dọ́ pé Ánàmù ìṣára, gbọ́dọ̀ gbọ́dọ̀ kú ìṣára. Ọ̀gá rẹ̀ ìṣára gbogbo ayé àtúnṣe ntẹ́lẹ̀ ní ìgbà oníyànjú tí yóò fi àná lọ kó ju ìjọ lọ. àyànjẹ àkúrú ó ń fọ́ ara rẹ̀ ní kó rẹ̀ ní ìwọ́ bẹ́ẹ̀ ní àfihàn ọ́ àná ní wọn. Ọ̀gá láti bẹ̀rẹ̀ ní àti ìka ọ̀pọ̀ àwọn ẹ̀rọ ẹ̀dá rẹ̀ dákọ̀ lọ́jọ́ lánàá lè ná ìgbà حكيم الله بعد ما انتهى يوقف ṣùgbọ́n níbi àwọn àdájọ́ lọ́wọ́ lọ́ba ti fún wọn lọ́wọ́ fún omi jíjẹ àpò dèdè mọ́lẹ̀ pàtàkó yorùbá báyà sáyẹn àbá nígbẹ́ àdájọ́ ti lọ́wọ́ fún mi sọ̀rọ̀ lọ́wọ́ nítorí ẹ̀fẹ̀ yá àdájọ́ ká lè fi ìtọ́ ayé gbogbo ìlànà ọ̀gbà lè fi ìtọ́ ayé ṣùgbọ́n àdájọ́ ayé ọ̀gbà mi àwọn akọ ẹni tí máa gbà wí nílẹ̀. àbàbí wọn sọ ẹ̀ka ìdíkùn kàwé nígbà wí nílẹ̀ àbàbí. máa jẹ kọ́ ọmọ tó máa lálé rá àhàdí wọ́n pè é àdí tó máa àdí ọ̀rọ̀. bí àlàyé àwọn àjọ kú làlàjọ àjọ náà àwọn ènìyàn ọ̀rọ̀ ayé nígbà láti jẹ́ ọ̀rọ̀ ní pé ọ̀nà mẹ́ta nígbà wà bá àjọ máa lẹ́jọ́ ìyá ìdẹ̀ka ìdẹ̀ka ó ní pé àlá yìí nínú kọ́síyà ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ màláìkà àdìsí màláìkà lọ́wọ́ tàbí kọ́síyà ọ̀rọ̀ látọ̀dọ̀ ṣèkán àdìsí ṣèkán tàbí kọ́síyà ọ̀rọ̀ láti sílẹ̀ ní ìrìn tó olóṣù nàlẹ́ lọ́wọ́ fún àdìsí náà. ìrìn sọ pé àdẹ́bíwá yà á kó màláìkà yìí lọ́wọ́ màtúmọ̀ àlá mẹ́tẹ̀ẹ̀ta lórí. تأويل الأحاديث. ló jẹ́ sí àwọn onígbàgbọ́ yìí pé àdéhùn aráyé yusuf kò ṣe é dé níbi ìmọ̀. Ìgbọ́n wa bọ̀ ara ilé mú ga ló ń dà. Tàwíìlì àdáyé. Ó dà àwọn èèyàn kan yí pé àdéhùn ayé ọmọ àdáyé yìí pé kíra ní òbí pátápátá ẹni túmọ̀ àdáyé ló pẹ̀lú ẹ̀rọ ọ̀rẹ́ òbí lọ́wọ́ àdéhùn ayé nígbà tó túmọ̀ àdàbà wọn lọ́wọ́ àmì ẹ̀wọ̀n kí lọ́dọ̀ oníkórè àyà àbúrò rẹ̀ ní ilé àdàbà ṣe àlọ́dún ẹ̀wọ̀n tó rọ̀ rẹ̀ kí èyí túmọ̀ àdàbà wọn pé kò sí tó ọbẹ̀ ń gbé e lọ tí wọ́n ti dá ọ tí mo ti túmọ̀ ẹ̀ má lórí àyè ó ti dé nígbà lẹ́yìn àdàbà wọn lọ. Nígbà tí àwọn àdàbà mẹ́wọ̀n lórí àyà òun túmọ̀ عليه قال رب الأمر الذي فيه تستفتيان jẹ́sí pé nígbà tó ń wà nínú ọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n náà ó ní ó ní fàílínà owó ó ní ọ̀dà ọ̀dà sí ẹ̀ ẹ̀fà dáyà ọ̀dà ọ̀dà. تملة قوم لا يؤمنون بالله شرفت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون وهم بالآخرة هم كافرون عليهم لا يسمع نبأتكما بتأويل لا يأتيكما طعام إلا نبأتكما قبل أن يأتيكما لا يأتيكما طعام تفرقان إلا نبأتكما إلا تكتبها بتأويله قبل أن يأتيكما Ilé ẹ̀yà bá ti tó wá, ẹ̀jẹ̀ àbílí ọmọ àtàkùn. Ó ti jẹ́ pé ẹ̀ṣẹ̀ ìpàdánù ọba tẹ̀lé Nàìjíríà ayé ọmọ ìgbà. ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك ويتم نعمته عليك وعلى آل يعقوب قال يا رب أتعون يا ربي يعقوب صلى يا رب عليك يا رب يا رب يا رب يا رب يا رب يا رب tí wọ́n bá ti fi ìyẹ̀rọ abẹ́rẹ́ ìṣẹ̀ ṣe àná ẹni tí ó ti láyé oṣù náà. ẹni tó bá láyé náà tí ò lọ́ọ̀mù lọ́ọ̀mù ti dàgbà. ẹ bá lọ́ọ̀mù tí ò láyé náà ti dàgbà náà pé ilé ìlú ìjẹ́ ti pé. àìsí mo ní mọ́tà tó wà lẹ́yìn. ìwádìí wọn ni wà ẹ̀dá ìyàwó. bẹ́ẹ̀ ni yóò fún àwọn ọba kan lẹ́yìn bàbá ní sọ́ọ̀nù wípé àwọn arákùnrin rẹ̀ náà ọlọ́pàá rẹ̀ wípé fún ọjà rẹ̀ jẹ́ lọ́wọ́ rẹ̀ títí rí sí ìgbà rẹ̀ gbogbo àwọn mẹ́wàá ní àlẹ́mì àwọn bàbá sọ́wọ́ bàbá tó wà ní ayé àkókò. wà ìyá ìkó kàbá. gbé bàbá bàbá ló wà nílẹ̀ tí ń sọ ọ̀rọ̀ ọmọ rẹ̀ ọ̀rọ̀ bí wọ́n lè fi mọ̀lẹ́ mọ́tò wà ní kàmáà àtàkùnmọ̀lá àlẹ́yà wàhálà ábí wàhálà ábí ibrahim abawáyà ibrahim àtàkùnmọ̀lá ibrahim onímọ̀. ọ̀pọ̀ yìí pé bàbá ní sọ̀rọ̀ ọmọ lọ́wọ́ yìí ó ní ọ̀pọ̀ yóò ìyá rẹ̀. Ní àbárí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àbárí máa bí òkè àwọn ń dárúkọ ọ̀yà láàájú bàbá. Ẹni tí bàbá wọn lọ pé ìdílé ẹ̀kọ́ kó dárúkọ ní èdè Yorùbá. Torí pé àti lọ́dọ̀ ọdún wa ní èdè Yorùbá wa kò ní ìmọ̀ kankan ní wípé tá a kọ́kọ́ dárúkọ wá tó wípé àti ọlọ́lá ti dá lẹ́yìn àti ọ̀ ẹ̀kọ́. Tọ́lá fẹ́ lọ fún ọ lọ sí ilé ìfowópamọ́ pé òun àti èmi alọ́dún yìí tó nílò àti yorùbá wọn ò lè gbé gbé ìdíwọ́ lọ kọ́ ẹ̀ àwọn ìlọ pé òun wà sí èyí ajọlọ́dún wọ́n sọ pé èyí àti òòrùn nípa pàtó èdè ìwà iṣẹ́ àti túmọ̀ sí pé ní bẹ́lẹ́ ní àti ó kéré tàbí pọ̀ ìdágbára tó ń tọ́ dájú àti ọwọ́ yàtọ̀ ní ìlànà àti nínú ìlànà wa wà wà wà tó bá ti wá a tún ní àti nínú ìlànà onípa abúlé àti nílé ìjọba tàpé gbúmọ àti náà táwọn wà ló ń ja àtàlẹ́ tí màá gbúmọ fún ilé ìwà rà. ọ̀rọ̀ àtọ̀ ọ̀rọ̀ àti láàrin ọ̀rọ̀ àti mímú kọ́kùn ní wàmí. Àbá àbá máa. عليك من قبل إبراهيم وإسحاق وإسحاق túmọ̀ sí pé Ibrahim ni wọ́n bá kó yára lọ́wọ́ fún mi yára rẹ̀. Pẹ̀lú Mùsùlùmí àti Mùsùlùmí àti Àfùlàní. Ní ẹ̀ka sọ pé àmì tó bá wọlé. Tá a bá ní ìsáàpù ni wọ́n kọ́kọ́ yára lọ́wọ́ fún mi àgbà. Ìbáyọ̀ wípé ìsáàpù ni wọ́n kọ́ kẹ́yìn. Tààrà ìbáyé náà yọ mọ́dálùkọ́ ń yà àgbà. Ọ̀wọ́ ìmọ̀ ìyẹn ti wáyé fún mọ́dálùkọ́ ìbáyé náà ti ta láàrin ìtumọ̀ sí pé adarúkọ bàbá àgbà lọ́nà wọ́n ti dárúkọ bàbá àgbà. Nítorí bàbá ìlú náà bàbá àgbà láti kọ́ bàbá àgbà ní òkè. Ìgbà ọ̀gá ká ẹ̀rọ yìí kò ní àfihàn. Bàbá yìí ti ṣe àkókò ìkọ̀wá dárúkọ bàbá náà. fún ànábì wa na ju bàbá méjì lọ ó dárúkọ Ibrahim ó sì dárúkọ ìṣàlá wọn náà ti mọ̀ yí pé bàbá mi tó fẹ́ wájú àbí àwọn wájú ara wọn lè ó lè mú ó lè kó àwọn ayé lè ní àwọn ó lè kó àwọn ìwà àti ọdún ó yà lọ ayé ìlú wa. wọn àdá sọ̀rọ̀ ní ìgbà tí mo kàn bẹ lánàá ọ̀tá fẹ́ẹ́ ń bẹ̀rẹ̀ pé wọ́n sọ fún ọmọ rẹ̀ wípé ìjẹ́lẹ̀ ta lọ́wọ́ bá parí fọ́ọ̀nù ó burú ní àwọn àdájọ́ rẹ̀. Oríṣi àwọn bàbá rẹ̀ gbé ìlú ìjẹ́lẹ̀ ta fún wọn lábẹ́ fún ọ rẹ̀. Ìlú ìjẹ́lẹ̀ ta fún lábẹ́ fún ọ rẹ̀. Ọwọ́ náà rẹ̀ lọ́wọ́ pé bí wọ́n lè ju ìgbà yìí.

وأنفسهم قالوا وأنفسهم أنظروا آلهتكم إن كنتم فاعلين. Bàbá rẹ̀ ká lọ mẹ́jọ ìdínú ọlá, kò lè yọ ọlá lásán, kò lè yọ ọlá ní ọ̀run, ó ti wàhálà, ó ti fòró. Jẹ́ ìlọ pé ara rẹ̀

wọ́n náà lọ́wọ́ ìjẹ́ ojú orí orí ojú orí ẹ̀gbọ́n tàbí lóyè mo fi òyà ọ̀dọ́ ọ̀dọ́ àbí kíkà yẹn ọ̀dọ́ ọ̀dọ́ bàbá yẹn báwọn yẹn bá lọ́dọ̀ rẹ̀ ọlọ́run dá lọ́la nínú ẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ọmọ wa afẹ́ ìjọba àti ìjọba ọlọ́run jẹ́ kó dàbí ọlọ́run tó ní àlùbáríkà ọlọ́run jẹ́ kó ní mímọ́ tó lọ́wọ́ lọ́wọ́ yá ọlọ́run tó rí rẹ̀ ọlọ́run tó rí rẹ̀ tó ń pàṣẹ àti náà nígbà náà nítorí wù ní ọlọ́run tẹ̀ fún ìjẹ́ rẹ̀ láwọn yóò rà bóyá bá yá àdúrà ní èyí ò lé ní ìbílẹ̀ ọ̀hún bá ìyá rẹ̀ lórí yà. Àbá àbá ń bá láyé níbi wẹ́ẹ̀sì kan wẹ́ẹ̀sì náà lọ́wọ́ tó ti ní tọ́ka ní nǹkan méjì kò sí bọ́ọ̀lì wàá lọ sí bọ́ọ̀lì lè fi tú kílọ̀ tó bọ́ọ̀lì ó lè fi bọ́ọ̀lì hàn àbí lè fi bọ́ọ̀lì hàn gẹ́ẹ̀ gẹ́ẹ̀ hàn lọ́bẹ̀ kò sí bí o bá lóòrì ìyá ìyá hàn bàbá bàbá báyìí débẹ̀ wàá bí àbúrò bàbá torí ìmọ̀ ayé wípé wà nǹkan bẹ̀rẹ̀ àbúrú nígbà wá yá tó ti pé àwọn àdáwò wọn ò gbàgbà dára ó kọ́ àwọn àwọn ní ábà àlejò àpò wáyé nítorí owó rẹ̀ ń pọ̀ ábà wá àmì. láti mú ápùtẹ̀ wọn tẹ́lá ní àbàwá ẹ̀ ó ń túmọ̀ ẹ̀ sí bàbá ẹ̀ di ìyá kò túmọ̀ sí pé bàbá méjì lè sọ. Àlẹ́ mi tún wọ́n lọ bá àbàwọ́ ẹ̀yà ara ó gbé bàbá ẹ̀ di àrẹ̀ sórí àgbà ọ̀la. bàbá torí ilé tí ọkùnrin àti obìnrin bá pàdé sábà bẹ́ẹ̀ ti tọ́jú ní ìdílé ìdílé lọ́wọ́ àgbàdo obìnrin ọkùnrin lálẹ́ àbúrò ìfọ̀ nínú ẹ̀ náà ni ṣàǹtàn kọ́tọ́kẹ́tọ́ pé ó wà lóṣùpá á pè é ṣàǹtàn lọ́dún tó ṣàǹtàn tó kò ní ìfẹ́ láyé tó kò ní ó lè fẹ́ orí òrùn méjì torí méjì láyé náà nínú ẹ̀ náà ni ẹ̀ a máa pé ìrún káàkiri tí má lórí àti ìyá ẹ̀ bẹ̀ a máa ní ìyá ẹ̀ yẹn ni pé tọ́wá lẹ́yìn ní ẹ̀ mo ti kí àti ẹ̀ ó ti túmọ̀ lè pé o ti kí ẹ̀ méjì.

ìbẹ̀rẹ̀ bá tó bá bá rẹ̀ àkọ́kọ́ ní ṣe Ibrahim aṣọ láàrẹ̀ ti ṣe ìhà ìbẹ̀rẹ̀ bá tó bá rẹ̀ àkọ́kọ́ náà. Ìgbìmọ̀ ọ̀gá rẹ̀ ní ìwọ̀n àti. Wọ́n rẹ̀ yọ ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gá ìbọ̀dá ní ọlọ́wọ́ bá fi mọ̀ ìjọba tó kéré ìmọ̀ ọlọ́wọ́. Gbogbo ní ta ọ̀rẹ́ ní ọlọ́wọ́ bá fẹ́ ṣe fún ọ̀rẹ́ yìí, kò délé o, àti àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ ló máa ń fi ẹni pé àlọ́ ìyá kó sáré sọ́dọ̀ sọ́dọ̀ wọ́n sọ fún ọmọ rẹ̀ wípé wàkàtà ìgbà rẹ̀ lábí. Máa wòye ọlọ́wọ́ bá rẹ̀ ti rẹ̀ àlàtọ̀ ọláyìn àlọ́ oríire ìwà àtàláyìn kẹrin ọlọ́run tẹ̀dá rẹ̀ yóò fi fún onídìmọ̀ ọmọ ìgbà obìnrin bá tún ẹjọ́ ti ṣe ìdúró máta ó ti gbé ìyẹ̀rá lọ lórí ìwádìí ìyẹ̀rá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlú ìyẹ̀rá tó fún bàbá rẹ̀ ti ṣe ìrọ̀lá ìgbà ìyá àwọn ọmọ ìgbà ìjọba ló ní ìmọ̀ tó ti sùn rẹ̀ tó ń jáde lọ́mọ nǹkan tó ń já ẹ̀yẹ ìgbà báyìí aláàbí yóò bá rẹ̀ lọ ṣẹ̀dá ó ti bá a ó ti gba ẹ̀kọ́ yìí láti lọ bàbá yìí. ó lè fún bàbá bàbá yìí ní lórí ọjà ìdílé rẹ̀ dé ní kò dára òyìnbó yìí yọ ká ó ti gbé ẹ̀rọ ìgbà ọwọ́ ọlọ́wọ́ lọ wà láfún àwọn ọba kan rẹ̀ ní bá yẹ kó ti ká wọ́n á ní ó lọ ọ̀rọ̀ àlá ẹ̀dùn kẹ́lù iná ọ̀rọ̀ àlá. Búlú ọ̀rọ̀ àlá ó yàtọ̀ sí ọ̀sọ̀ àlá. Wọ́n lè ọ̀rọ̀ àlá bẹ́ẹ̀ ní ìtumọ̀ ẹ̀ pé ó tún máa àlá fún wọn. Ìdúnà ní lọ bí arọ́wà àlá. Wọ́n lè jẹ́ arọ́wà àlá ní ìyẹn ni bí wọ́n máa sọ ju ẹni tó sọ̀rọ̀. Táà bá bá

kúrò àwọn ìpín tẹ́lẹ̀ lọ. Títọ́ bá tún lọ àwọn náà láàrin náà bí yóò lọ lọ ẹ̀dá nù. Báyìí ó tún lọ pé àlámù bá wọn. Wọ́n ní bọ̀wá lára yìí tó wá lọ bá wọn yẹ́lẹ̀ ìdí tó fi bàbá rẹ̀ sí. Àdìyà rẹ̀ ó lọ. Wọ́n nà bàbá wa lọ fún pé èyí àkó wọn lọ fún pé irú àlá wọn ń tẹ̀lé ọ̀nà mẹ́rin àwọn olùkọ́ ìyá ẹ̀. ìwọ yóò wá ní yóò tó bá lé wa nígbà tí mo rí pé bàbá wọn kò wọn kò sí wọn máa ń wọ́n wá ní parí ọ̀rọ̀ gẹ́gẹ́ sí ìyẹn wọn ní pé àyàwó àbúrò wa dé kọ́kọ́ wá sí ọ̀rọ̀ ẹ̀ sí ilé ọ̀gá rẹ̀ ó ní yẹn tí wọ́n ọmọ a bí ọ̀ ìlú ìwà. ẹ̀rọ ìmọ̀ràn náà wà ṣe. Àlẹ́ ìyàwó ọ̀dọ̀ orí lásà fún mi. Òṣìṣẹ́ àyà ìkúwà sí kàbáyà sí ìlú làbàkàyà. Àdárúkọ yìí kò dárúkọ yìí àgbà. Nígbà tí mo fi ìyàwó lè ìbálòjẹ́ tí wọ́n ti àwọn àwọn olùwọ́ lọ, àwọn ọba kìnnìkan lè lọ bá lọ́jọ́ tí kọ́ọ̀lù àwọn ọ̀dọ́ nípa báyìí. Eléyìí ló ṣe ká máa mọ̀ pé àlùkò rẹ̀ jẹ́ káwọn yẹ káyọ̀ kan lọ́wọ́ láti mọ̀ ní gbẹ̀rẹ̀ fẹ̀yìn ní ìrìn nípa báyìí tó bá di ọ̀la ń ká ọlọ́run tàbá ọ̀dà ńlá wọ́n wá wọlé bẹ̀rẹ̀ sí lórí àjọ yìí àwọn bá fún mi wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ìlú ìdúró lálọ́ ta lálọ́ dalẹ̀ lálọ́ gbà lò ẹ̀rọ ìgbọ́ ní ọ̀la ń ká Kùránì wá pọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òdàlúpọ̀ kápáyé wọn nígbà tí ó nà ní àdéhùn. Nípa àwọn sàhálà ẹni sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó bá fẹ́ sọ ọ̀rẹ́ ẹ̀tọ́ wá tó ti dé ọ̀dà. Mo lè dára sọ fún ìyá àwọn ti lóyún. Bàbá bàbá àtàlẹ̀ ọkùnrin kan wá ó ti báyìí. Mo gbé pé tí ó dára ẹ̀ wọ́n dà lọ́wọ́ lọ́wọ́. Ìjọba ayé dàgbà láti ìgbàlùmọ́ tó bá ń gbẹ́lú nígbà tí a bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò wa lójú àyè ìṣẹ̀lẹ̀ àkọsẹ̀. Lẹ́yìn wá tó ti yẹn àti tí wọ́n pèsè ọyẹ ní ìlú wọ̀ àti ìgbà ọ̀gá alá ìṣẹ̀lẹ̀ àmàlẹ́ ìṣẹ̀wọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n فاستق بحبل الله واتبع الهدى ولا تك بالعجل لعلك تفلح ومن كل الله وسنة التي أتت عن رسول الله فاشكوا وترحموا ألا يعلمني أن تستكشف قربتي فأدري أبي كلها وكل حاجتي ألا أيها المقدور في كل حاجتي إليك ولوطه أنت كل بهيتي ولد الله يتوب ولهم لين يو أو شيء كما كما قال يوم وكما قال كل شيء في القرآن بيقو àti gbogbo láti ilẹ̀ ń kọ́ àná láti ilẹ̀ àti ìṣúwárò ìjọba àti ọdún ìgbé ìgbéró ìkọ̀ọ̀kan. láì ní ara ní àsìkò ìpínlẹ̀ Thank you. fare un progetto così elevate e io così sei buono. Quindi parli qui a un piede, che si può dare un po' di tempo, è una parte che potevo, ho detto, wá sí kí wọ́n máa lọ́wọ́ àgbà lọ́wọ́ ni wọ́n máa tó ti yẹn lẹ́lọ́ lọ́wọ́ òbí tẹ̀ kí ènìyàn ẹ̀fẹ́ ní ìjẹ̀bọ̀ ẹ̀fẹ́ ńlá rẹ̀ rí tó ń bá ànẹ́bí kàkàmù ànẹ́bí ńlá wọlé ní ìná. òní bàbá yìí oníbèrè rẹ̀ ní bàbá yẹn ká máa tẹ̀lé ènìyàn ẹ̀fẹ́ báwo ni òun kú jọba tó ti rúdò ara sí ìlú o wọ́n ti pa àwọn alágbèbè àtàwọn ọ̀dọ́ rẹ̀ ìdáhùn pé irú ọmọ tí kì í lọ́wọ́ fún wọn ní pọ́nmẹ́ lónìí ọyẹ tó ìfọ́ lórí lẹ́tọ̀ rẹ̀ àti tó tọ́ wọ́n wá lọ pé dáhùn dáhùn ìtumọ̀ lẹ́yìn náà àbàní pọ́nmẹ́ yá wọ́n lọ fà fún wa àti náà lọ́wọ́ àbàní pọ́nmẹ́ yá ẹ̀jẹ̀ ká pèrè fẹ́ ń kíkẹ́ àtẹ́lẹ̀ orí lókì. kódà yóò máa kó àwọn ẹbí lọ́wọ́ ayé àgbàrá pé ìjọba lè kú lọ nínú ìjọba ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ mọ́tò rẹ̀ nígbà tí ó ti sọ àpẹẹrẹ tó wọ́n ó ti sọ sí ọ̀rẹ́ ẹ̀ ọ̀pọ̀ èyí nígbà wọn láti ló ti rẹ̀ ó yẹ òkú máa ń kọ́ àgbàrá rẹ̀ wọn ò ní kí n fi ọ̀ká rẹ̀ gbogbo lé mọ́tò tó ń fọ àti kí n kò tiẹ̀ lọ́dọ̀ ojú jẹ́ olùkọ́ ká lè pé wọn ní wọn ò dáadáa wọn ò dábò wọn lọ bẹ̀rẹ̀ náà ní ilé rẹ̀ ó yà sí ìdíje ẹ̀ tó wọ́n bá yára tó bá ti rí láàyè wọ́n gbọ́ bá dọ̀rọ̀ látọ̀ yìí ọ̀gbìn láti àtàlà àmàlẹ́ kó wọ́n rọ̀ ọ̀dùnmọ́ wọ́n rọ̀ ọ̀kàdùn yíyá ẹ̀ka nílẹ̀ ayé ọmú tọ́wáyé ọmú tọ́wáyé ọmọ akpọ̀ láyà rẹ̀ nígbè mbàdàlú tọ́wáyé ọmọ ìgbé dání asalaamu aleykum wa rahmatulah baba baba baba ní ọmọ ọmọ kí nà kó o fi sọ pé ìjọba lẹ́yìn yóò wà ọmọ yìí yá ó láyé ní ọgbọ́n ọ̀sẹ̀ yìí confidence ọwọ́ lọ́wọ́ ní bàbá rẹ̀ àtúkọ̀ olúbi ẹ̀mí ni àtúntò ọ̀kọ́ àtúkọ̀ ọmọ yìí yẹ bàbá rẹ̀ àtúkọ̀ ọmọ yìí yẹ màmá rẹ̀ ṣùgbọ́n tí ẹ̀ ti kọ́ kọlẹ̀ lọ́mọ yìí kú lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kò náà bàjẹ́ sí àtọwọ́ lórí àbá lọ́wọ́ rẹ̀ òye pé ìjọba rẹ̀ torí wọ́n gbé yàtà yẹn mọ̀ ní àwọn ìjọba rẹ̀ tó mọ̀ tó àbá ìfẹ́ kí gbogbo àti gbogbo yìí ìṣẹ́jú mẹ́wàá òní ti gbìn ẹ̀dá. èyí kò lọ fẹ́ good morning good morning bí lọ́sẹ̀ òní máa rẹ̀ ẹ̀yọ́ wọn àtẹ̀yìn àbá ni àbá mi ń sọ̀rọ̀ lẹ́yìn good morning. yóò tún tẹ̀lé ẹ̀ ẹ̀ good morning kárọ̀ sàlámù àlékún onígbàwó ní sàn ní ọgbà tọ̀ ó ní àsàlámù àlékún dáàbì ọlọ́yà àsàlámù àlékún mọ́mì. àgọ́ ọ̀dọ́ ló gbé àbá àlékún ìgbàlá ó pọ̀ lókè rẹ̀ ọjọ́ alákọ̀ọ́kọ́ náà ni àbá kò ìṣòro yàrá àkọ́kọ́ ti mú bó ti kọ́ bí pé ọ̀pá i ọjọ́ alákọ̀ọ́kọ́ ti ọ̀pá wọ́n mọ̀

gbogbo ẹ̀yọ́ ọmọ sí ẹ̀rọ àbábí ẹ̀kọ́ nígbà tí wọ́n wọ ilé ìjẹ kò yẹ kó yẹ bàbá gbogbo ilé pátápátá lẹ́nà sọ̀rọ̀ aláwọ̀ gbogbo ìní àdàlẹ̀ ìlú ayé àyẹ̀lọ́gbọ̀n làkẹ́ ìyá ti àdà yìí ní ìlú ìpàdé sí Thank you.